ọlọ́run ìpè o alájọgún ni mo ti wọ̀ yí o gba ìlú yìí àti ọkàn àwọn ará ìlú yìí fún agbára rẹ. wọ́n ní wọn ò ṣèkà mọ́ wọn ò gbẹ̀san mọ́ mo ti di ti jésù. ìrẹsì ọlọ́run gidigidi ẹni arákùnrin yìí o mo fẹ́ kẹ́ ẹ jọ sowọ́ pọ̀ láti fi tẹ iṣẹ́ ọlọ́run síwájú nínú ìlú. ẹ kí alelu o. Hallelujah ẹ mọ̀ pé ẹ̀mí ẹ̀mí àjòjì ní bẹ́ nínú arákùnrin aláṣọ fún un. ẹ̀mí sọ́nù ó sẹ̀mí mo fẹ́ kí ẹ ràn mí lọ́wọ́ mo fẹ́ gbẹ̀san. E ìsà dámọ̀lẹ́kùn ti gbénú gbó ẹ̀ yìí olúwawo tó gbé sí àwo ìlú yìí fún ó ti fi ṣe àwo lẹ̀. máa gbẹ̀san. E yeah. mo fẹ́ fi ọjọba mi. èyí ni ìmùlẹ̀ má jẹ̀mú láàrin èmi rẹ ìmùlẹ̀ ẹ̀jẹ̀ a ò ní sinmi títí a ó fi rẹ́yìn májèlé. ẹ mọ̀ gbọ́. já lọ já lọ já lọ ibẹ̀ yẹn ò dáa wò wọ́n pààyàn ń bẹ̀ ni. kábíyèsí ètò ní ìlú ti dàrú. ní ìwòye ọ̀la ọba mi náà bu ẹ̀dùn báyìí mú. èmi tí egun kọ́ mọ́ lọ ni mo fọ ilé yọ ogun ká mi má sí ọ̀nà mo tẹ́ gbòǹgbò ọ̀nà tó mi jù. sẹ́mọ lẹ́yìn wọ́n àmójúbà òkú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. bá wọn ọlọ́run wà ah, mi ò rò bóyá ọlọ́run wà o torí tó má ṣe pé ọlọ́run wà bí irú èèyàn bíi pásítọ̀ Paul yẹn pásítọ̀ Paul burúkú yẹn pé ó sì wà láyé ah, ó ti dà àwọn èèyàn ọmọ ọlọ́run láàbò yìí ó yẹ kó lóun ti pa wọn dànù ó bẹ́ òun wọn dànù látòun ó fún wọn náà dá. Ah. Mm-hmm. ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ ni ọlọ́run fẹ́ kí ẹlẹ́ṣẹ̀ kó wá sí ìrònú ìwàdà. ó dàbí ní kékeré àwọn eré tán bá ẹ ṣe ni kò máa sá pamọ́ kọ́kọ́rọ́ mi sọnù ẹ bá ń wá sá ìṣògùnmi lẹ́sẹ̀ ẹ pẹ́ lẹ́sà gbè yóò jẹ mi ò jẹ àwa ti kúrò bẹ́ẹ̀ àwa náà sì ń rí tó bá dá ẹ lójú fojú hàn bójú bá kojú ọ̀la tó ní. Esther mi ò lè dáríji pastor Paul rárá mo gbọ́dọ̀ gbẹ̀san I can never let go of the past that is what I'm living for. I became a detective to avenge my sister. Tí ìwọ náà ní ẹ̀jẹ̀ ọmọ tuntun aláìṣẹ̀ lọ́rùn. Ẹ̀ẹ́ tẹ́ni. Àṣetìrì èmi èmi ọ̀pọ̀lọ́gún dọ́rú àwọn olùkọ̀yọ́ ọ̀run ológogo òṣodo awọ rẹ̀ sálẹ̀ èmi ọ̀pọ̀lọ́gbẹ́sẹ̀ mi mad, Magic finger. Pastor Paul. Yeah, yeah òṣìkà tó fọlọ́run bojú kí ló wá ṣẹlẹ̀ sí pásítọ̀ Paul o ó pẹ́ bóyá ó ṣe ó máa rí pásítọ̀ Paul gẹ́gẹ́ mínísítà òṣìkà tó fọlọ́run bojú kí ló wá ṣẹlẹ̀ sí pásítọ̀ Paul o ó pẹ́ bóyá ẹ ó máa rí. ìwé ń jẹ ó tí ì dáhùn ìbéèrè mi o àní kí ló dé tí agbára ọmọkùnrin yẹn fi fẹ́ mú mi kí lọmọkùnrin yẹn gbé jẹ tó fi ń gbìn ìwé ń jẹ mo wálẹ̀ díẹ̀ ló kù kí ló ṣẹlẹ̀. Hmm. ò lè wálé hmm. hmm. èèwọ̀ bó àdán yéèrán gbáàgì ìwọ ṣùgbọ́n mo sì ṣèwádìí mo ṣèwádìí wọ́n sì jẹ́ oyé mi pé dúkù gbódò ló sọ làkàdé tó wà láàrin ìwà àtọmọkùnrin ọmọkùnrin jọ́sí. ní ọ̀rọ̀ ni ní ọ̀rọ̀. pé ńlọ́fà sábà. ní ọ̀rọ̀ àṣírí ni. ńlọ́fà. ó ń dúnkokò mọ́ mi ewu ń jẹ́ kí ni solution kí la máa ṣe sí mi ò gbọ́dọ̀ weak. orí ò ní balẹ̀ kọ́ mọ́ yín nǹkan ọ̀rọ̀ sì ní dé ọ̀dọ̀ babaláwo kò kọjá ètùtù ètùtù là á ṣe. ẹja tètè bẹ̀rẹ̀ sí ní ṣe níbo la ti máa ṣe kí la máa gbé kí la máa rà tá la máa pa ẹ̀jẹ̀ wo la máa fi ṣe é. ṣáájú ìgbà wọn gbọ́dọ̀ kọ́kọ́ mójútó ọ̀rọ̀ níran torí agbára rẹ kọjá bẹ́ẹ̀. Hmm? agbára rẹ̀ kọjá bẹ́ẹ̀ babaláwo rẹ̀ ó gbórí ó sì gbórígi ṣùgbọ́n ẹ̀yìn ẹ̀yìn lọ́mọdé ọmọ tọ̀gbìn lẹ́yìn ìrú wa. èwe ń jẹ hmm? ṣé n tó ń gbìyànjú àti sọ́nsìn ni pé kò ṣàtúnṣe torí mo wà ní bẹ́ǹsì òun sọ fún mi pé babaláwo ẹ̀ lágbára ṣé ìyàlẹ̀ àgbẹ̀ tó rodó ìyẹ́wọ̀ eh. lò ìyàlẹ̀ lásán ni. mo fi ń yí ọ wípé ọmọkùnrin náà ti rìn ṣùgbọ́n pàjẹbà lẹ́rù ìhàlẹ̀ ni fúnrú wa kò sí ikú kan tí wọ́n pàgbà tá à ní bá po lórí rẹ̀ lẹ́ ìwọ ìwọ ẹ̀yìn ẹ̀yìn báyìí lọ́mọdé ẹ̀ tọ̀yà rẹ̀ ẹ̀yìn ẹ̀yìn wọn mà tọ̀ ọ́ àbí hmm. òye ọ ni mo fẹ́ kọ́ ọmọ yìí pé kò sí agbára tí alágbára lè lò tí ò sí èèwọ̀ tó so mọ́ agbára tí ń lò hmm. àbí òye ọ ni. bíi samson inú bíbélì. No <laughs> ibi irun rẹ làṣírí agbára rẹ ìwọ rẹ ni pé a gbọ́dọ̀ gé e. hmm. nígbà tí àṣírí Samson ló rọmọ ẹlẹ Samson rọmọ pupa ọmọ pupa tọ̀nà sí Samson lára ojú Samson wọ̀ ọmọ pupa gẹrun Samson wèrè kú dànù nígbà tó jẹ wọ. Mm-hmm. bó wa ti a rí ìwọ náà ti wá di èèwọ̀ fún níran mm-hmm. àwọ̀rọ̀ mi yọ o ti di èèwọ̀ fún níran ọ wà fún ilé ìwọ oúnjẹ fàkátì. ìwé ha ha ọkùnrin ha ha pàjẹ́ ni. èṣù bèlèké. màlẹ́rù. short man dem. kò sí kù kan tó pàgbà tá à ní bá kó lórí rẹ it's because you are very stupid. <laughs> ibẹ̀ bó ṣe rí gan nu. o oh, crazy gan. bó ṣe rí gan nu. abẹ́rẹ́ nǹkan báyìí. yes who is it. mo ń bọ̀ o. ẹ hello ma. yes good to you. how can I help you please. i'm officer dennis and this is officer Chooks. we are from v police station. okay. You're under arrest ma. are you kidding for what offence <laughs> detective Nimi now. i know. and eh, kàn lè wá sínú ilé mi láti wá arrest me. i know the law. don't prove stubborn ma. okay. because you have the right to remain silent because anything you say now can and will be used against you in the court of law. So please, my respect yourself now and move. Move. talking about. Esther, mo nídìí láti gbà mí gbọ́. I didn't do it. Tiny, if you can't tell me the truth as your friend, at least o tọrọ fún mi gẹ́gẹ́ bí agbẹjọ́rò ẹ̀. Mi ò ṣe Esther. Mi ò ṣe. Babe, please enough with these lies already. Ah. I saw you yesterday mo rí ẹ lánàá nígbà tó fi ìbọn pamọ́ sí abẹ́ aṣọ ẹ̀kọ́ tó jáde kúrò nílé mo dẹ̀ mọ bó ṣe kórìíra pásítọ̀ yẹn tó just because you hate him nítorí ẹ̀sùn you shot an innocent girl babe how could you jọ sọ fún mi o kí ni ìyàtọ̀ láàrin wa àti pásítọ̀ ọ̀daràn yẹn ṣàlàyé kí n gbọ́. mi ò ṣe Esther mi ò ṣe Oda please explain why you went out with a gun yesterday. As a detective, I can't go out unarmed. You know that. <laughs> What? Oh. From all indications, o ready láti sọ But Bóyá tó bá ti wá make up mind ẹ o, kó ránṣẹ́ sí mi. Because Momo mọ ate ṣe hate pastor yẹn I know how much you ate him. Shuri, tí ọmọ ọlọ́mọ tó kàn kó bá nínú gbogbo ọ̀rọ̀ yìí ló ń You better pray that the girl survives. and I, I can't promise you victory in this case, so oh, because even me, your best friend and your lawyer, I don't believe what you're saying. Your story is not plausible at all. Ba babe, whoa. excuse me. Esther! Esther! Hmm. Yes, hello, Pastor. I wanted to inform you we have gotten the shooter. Yes, my people have apprehended her. Why tí o ṣe lè kọ́kọ́ inform mi kí àwọn ọlọ́pàá to arrest ẹ? Èmi gangan ni mo fẹ́ dé pẹ̀lú ẹ. Hmm. You see, Pastor, you see, because of the civilians involved in this case, we have to handle it the right way. So that is why I have to put my people on it. Right away, sir. Ah, Baba. um, báwo ni mission tí mo gbélé lọ́wọ́ yìí. Bàbá iṣẹ́ ẹ̀ fail. Àjí ń gbọ́ Baba, ẹ̀ fail. Bàbá ẹ̀ máa gan ọlọ́run bàbá. Ó ah. jẹ́ pé irọ́ ni gbogbo ọ̀rọ̀ tó ń sọ nípa ẹ̀ mi because mi ò feel touch rárá. Bàbá àjí ń gbọ́ orí tágẹ́tì ẹni ò gbàbọ̀dé Baba gbogbo effort mi lórí máa yẹ ó kàn já sásán ni búlẹ̀tì mo fún lásọ̀gọ̀ ara wọn kọ́ láwọn ọmọ ẹ ló rọ̀ bàbàbà búlẹ̀tì mi ò fẹ́ rí níbo nílẹ̀ kò sẹ́ni tí mo target tí mo mú bàbà bọ́ máa ní even straight bullet gan tí mo yin gan ọmọ kékeré kan báyìí ló lọ bà àjẹ́ ń gbọ́ à ládùúgbò ọmọ mi dáadáa mi ṣe ṣàkófẹ́ òdì. Paul gbogbo ọfà tí mò ń tà sí àti lójú ayé àti lójú ẹ̀mí gbogbo ẹ̀ ló ń tà padà ló ń tà padà paul mo wá fẹ́ sọ fún ẹ wípé <laughs> màá bà tiẹ̀ jẹ́ kanlẹ̀ màá bà tiẹ̀ jẹ́ pátápátá èmi ló sọ bẹ́ẹ̀ gbogbo nǹkan tí mo ní pátá ni màá fi bà tiẹ̀ jẹ́ màá bà tiẹ̀ jẹ́ kanlẹ̀. You can go, young man. Marub. Marub. Tani mo ṣe. Tí gbogbo eléyìí fi mi. Wọ́n wá ti ọ̀rọ̀ tí mi ò mọ́wọ́ tí mi ò gbèsè mọ́ mi lọ́rùn. Kò tiẹ̀ wá sí ọjọ́ ayọ̀ kankan fún mi rí. <laughs> pẹ̀lẹ́ o àǹtí tó ń wá ọjọ́ ayọ̀ kò ní sí ọjọ́ ayọ̀ kankan fún nítorí àpànìyàn ni bíbélì gan ló sọ bẹ́ẹ̀. you did murderer you are a murderer. ẹ wo murderer tó ń pèèyàn ní murderer. <laughs> kí ló dé tó fi rán ayé assassin láti wá pa mí. you kill my sister. mo pa mo pa mo tún bẹ́ẹ̀ ni <laughs> oh! ó mọ̀ mí ni pásítọ̀ paul orúkọ mi ohun tí bá ṣe àṣegbè ni mo pa mo fún ní bọ̀ká. you are not even remorseful ìkà ni ẹ ọ̀dájú dẹ̀ ni ẹ pẹ̀lú. oríkì mi nìyẹn ìkà gangan ni mí ọ̀dájú ni mí òwòjú ah! ni ó máa ṣe ńlá kan tó ṣe Tẹniọlá àṣìṣe tó ṣe mistake tó ṣe ni pé ìwọ ń try kò yẹ ń sìn láti fi assassin pa mí ìwọ tún wá lọ mú àṣírí tí ò yẹ kó mọ̀ Tẹni wo bí dáadáa ibi tó máa kó sí lọ wà ní èmi ni mo sọ bẹ́ẹ̀ ò lè gbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ àṣírí. Bọ́lú mo ti rí ọ̀nà àbáyọ bí kúlùsọ ó ṣe lè sọ̀rọ̀ mo ti rí báyìí o alàgbà Bọ́lú ṣé o wà ń bí pẹ̀lú mi sí òsì. sí òsì. kò sí nǹkankan ọ̀rọ̀ tó ń sọ mọ̀ ń gbọ́ máa sọ̀rọ̀ lọ. kájọ máa fọ̀rọ̀ jomi tó rọrùn. máa sọ lọ sẹ́ẹ̀. gbogbo wa la mọ̀ yìí pé látijọ́ tí kúlúsọ ti wà lára àwọn tí wọ́n lọ jí ọmọ bàbá yìí gbé lọ́jọ́ sí tó ti lè bá sọ̀rọ̀ ìjọ náà ni ò ti lè sọ̀rọ̀ mọ́. Mm léyìí tó túmọ̀ sí pé bàbá ń ló mú lóhùn lọ. bàbá Daniel bàbá Daniel nìyẹn bàbá Daniel tó bá sọ lórí fóònù Daniel. bàbá Dani ó ti yé mi. Daniel kí wàá ní way forward kí la máa ṣe sí i. wọ́n ní oorun ní ìgbà tọwọ́ ọmọdé ọjọ́ tí ẹ̀mí bá bọ́ lára bàbá Dani ìjọ náà ni ó sọ. Ǹjọ́ tí ẹ̀mí bá bọ́ lára baba Daniel. Bẹ́ẹ̀ni. Ni Kòlósó máa tó sọ̀rọ̀. Yóò sọ̀rọ̀. Ah. Òun ni ó ibi tí iṣẹ́ rẹ̀ wá wà. Òun ni yí pé òun ni ó ṣiṣẹ́. Kólúsọ <laughs> Kólúsọ ah, ah, ṣé wàá dẹ̀ lè sọ̀rọ̀ láyé báyìí kó má ṣe kí bó ṣe máa bá kó rè wẹ́ àròpé ń tèèyàn um, ó ti gbọ́ ó dọ̀wọ́ ẹ̀ wọ́n ní tí ìjọ tí baba Daniel tó gba òun ẹ̀ wọ́n ní jẹ́ tó bá ti kó ló máa tó sọ̀rọ̀. mẹ́yìíyò mẹ́yìíyò kíkọ́ yìí mẹ́yìíyò yìí. tó bá wá kọjú sí ọ kọ ọ̀tá tó bá kọ̀yìn sí ọ kọ ọ̀tá tó bá kú ọ nìkan dírò ara rẹ. ó ní gangan ló tiẹ̀ máa kó níbi tá a dé kò sí nǹkan tó ń tan wájú àtìlẹ́yìn ìdè máa sọ fún níbi kó dírò ara rẹ pa. Tẹ́ni, òótọ́ ló sọ, you were set up because all my effort to get you out of here has proved about it. Orí mi máa ma gbà bọ̀dé. Ta ni mo ṣe? Wo ọ̀rẹ́, tọ́rọ̀ bá dojú tó ta kókó tó le tán báyìí ọ̀dọ̀ máa nǹkan kan ni mo mọ̀ tí a lè gbé lọ o máa yí o strong connections kò síbi tí influence ẹ ò dé babe I think he's the only one that can help you now. Esther ló wá ń wò mí ràn látọjọ́ yìí connect mi mọ́ máa ń nà án. ọ̀rẹ́ lẹ́nu ẹ̀ ìwọ tó kórìíra ọkùnrin bí ìgbẹ́. wo lọ́wọ́ tí mo wà yìí kò gbé mi débi kankan. Mm. Eh ṣòro ó ti pẹ́ tí màá yìí tó ti fẹ́ help ẹ̀ mm-hmm. he's been trying to get your attention ó ti rán mi sí ẹ ó ní kí n sọ fún ẹ wípé ẹ wá sọ́dọ̀ mi ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a jẹ́rìí wíwó lé lórí a ó sì fi ìsinmi fún ọkàn yín Tẹniọlá ah Jesus loves you fún ní chance láti fi ìfẹ́ rẹ̀ hàn fún ẹ sílẹ̀kùn ọkàn ẹ sílẹ̀ kó gbà á wọlé wo Esther kò yé ẹni Ọlọ́run kórìíra mi gidigidi gan. kí ló dé o fi sọ bẹ́ẹ̀. àti kékeré ni bàbá àti ìyá mi ti kú èmi àti àǹtí mi yìí nìkan náà ni ẹ̀gbọ́n mi nìkan ló kù fún mi láyé àti lọ́run Ọlọ́run sì wo pásítọ̀ Paul ó dẹ̀ pa ẹ̀gbọ́n mi paríparí ẹ̀ mo tún wá bímọ tán ọmọ tún wá lọ jọ pásítọ̀ Paul. Esther sọ fún mi ṣé ọlọ́run nífẹ̀ẹ́ mi báyìí ẹ dá mi lóhùn. ọlọ́run nífẹ̀ẹ́ o ah. ìwọ ló dẹ̀ mú orí ọlọ́run ṣé ti ẹ̀ṣẹ̀ àgbèrè tó ṣe ni àbí ti ìpànìyàn gbọ́nà ṣó mọ iye àwọn èèyàn tó máa ń bímọ ṣàìsí ṣá ìwọ yè ọmọ náà tún yè tiẹ̀ sọ fún mi náà ní ẹnu iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń ṣe yìí àwọn akẹgbẹ́ mélòó ló ti pàdánù. jọ̀ọ́. ìbọn ló máa pa wọn ìwọ ò dẹ̀ ti kú ó wà láyé aboro bóyá luck ni no <laughs> it is called grace it is God's grace that has been keeping you ìwọ gan-an ló yẹ kó máa tọrọ dárí jẹ̀ṣẹ̀ nítorí ó ti ya aláìmoore sí ọ̀pọ̀lọpọ̀ oore tí Ọlọ́run ṣe fún ìjìnà ọ̀rẹ́ á dáa kó bá ọlọ́run rẹ o kó lè ju ẹ nínú gbogbo ilé ètò wa. ọ̀ya ó ti tó má sọkún mi let me pray with you. èṣù yẹ̀mẹ́yẹ̀mẹ́ ara ń kan mí. Ah. bá mi màá gbà yín nímọ̀ràn kẹ́ ẹ padà sọ́dọ̀ bàbá yìí o kẹ́ ẹ lọ bẹ́ẹ̀ ẹ́ torí pé àtòun àtọmọ ẹ̀ ó dàbẹ́ ni pé lásọkọ ni wọn o ẹ wúri tútọ́ ọmọ kékeré yẹn pa fún yín ẹ dẹ̀ rántí pé bàbá ọmọ náà lẹ pè tán lórí aago tẹ́ fi lè sọ̀rọ̀ mọ́ ẹ lọ bá bàbá ẹ̀ bá mi ẹ láti lọ bẹ̀ wọ́n ni o ẹ má dá alábàápẹ́ fẹ́ pa wọ́n o ẹ wò nǹkan tó sọ yín dà ẹ lọ bá bàbá ẹjá lọ bẹ̀ wọ́n ẹ ẹjá lọ bẹ̀ wọ́n ẹjá lọ bẹ̀ wọ́n ni o. Hmm. mo fààyè á ti fẹ́ mi fún ọ̀dọ́ àgùntàn tó kú fún mi jẹ́ kí n lè jẹ́ olóòtítọ́ Jésù ọlọ́run mi. Mo fàyè á ti fẹ́ mi fún ọ̀dọ̀ àgùntàn tó kú. lè jẹ́ olóòtítọ́ Jésù Ọlọ́run mi. Pásítọ̀ Paul nítòótọ́ ló ṣe mí gidigidi gan-an ó dẹ̀ dùn mí gan-an ó dùn ẹlẹ́dàá mi ṣùgbọ́n. Jésù ti dáríjì mí ó kú fún mi lórí igi káfárì èmi náà dáríjì ẹ o mo dáríjì ẹ kémi náà bá lè rí àánú gbà níwájú Ọlọ́run ti dáríjì ẹ dáríjì ẹ pásítọ̀ pọ̀. Mẹ́yìn! Mẹ́yìn! Mẹ́yìn! wo ẹ wo alàgbà ohun tí bàbá mi gbìyànjú àti sọ ni pé kẹ má bínú ẹ kẹ dáríjì wá. ẹ ti ẹ kọ́kọ́ dìde ẹ jù kó náà. Ah, ẹ má jà á dìde alàgbà ẹ fi wá lẹ̀ báyìí ẹ má jà á dìde. ẹ dìde ẹ dákun ẹ dìde ńlẹ̀. Ah, a ní ẹ dìde ẹ dìde ẹ jù kó ẹ dìde. ẹ rọra o ẹ wo alàgbà a wá bí láti bẹ̀ yín ni. ohun bàbá mi tí ẹ mọ́ sọ́dọ̀ yín òun la wá gbà ẹ foríjì wẹ́ bá wa tú wọn sílẹ̀ dákun ẹ dákun ẹ foríjì wẹ́ bá mi tú wọn sílẹ̀. E, e, èmi kọ́ ni mo mú ohun bàbá rẹ̀ èmi kọ́ ni mo mú ohun bàbá rẹ̀ ẹ ń tó lòun ló gbóhùn lẹ́nu rẹ̀ èmi kọ́. Okay. níbo wà nílé wọn níbo ni wọ́n ń gbé bóyá ká tiẹ̀ wá wọn lọ ẹ́ ká lọ bẹ̀ wọ́n wo sórí ọlọ́run gbogbo ibi ni gbogbo ibi àtẹrẹ rẹ kárí ayé lórúkọ rẹ hmm. kódà bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ó wà níbí pẹ̀lú wa tá a bá díjú báyìí tá a gbàdúrà kí á ní ògbọ́ ẹ díjú ẹja gbàdúrà ah. ẹja gbàdúrà ah. ọlọ́run alágbára ẹ̀mí inú àwọn wòlíì tòótọ́ ah, àṣẹ wo àmín ló ṣe kì í ṣe àṣẹ ó dáná àmín ó dáná àmín ló olúwa gba ọpẹ́ wa àmín ọmọ rẹ ní olúwa dá ohùn rẹ̀ padà àmín olúwa dá ohùn rẹ̀ padà amen. ó ti rí bẹ́ẹ̀ àmín jésù olúwa wa àmín. ẹ wá máa rí lẹ́yìn. bá mi ò tí sọ̀rọ̀. yóò sọ̀rọ̀ ẹni tó gbóhùn lẹ́nu rẹ̀ yóò dá ohùn rẹ̀ padà fún. bá mi ò tí sọ̀rọ̀. ẹ wá dìde wá mọ́ lọ lé. You do rubbish, I will blow up your head. You dey wan. You don pray to bàbá mi. Ìwọ máa fọ́ orí ẹ̀ dànù. Tẹ bá ṣe ẹ́ ní àwọn You don't fọ́ orí. Ìlú máa fi tún ṣèbàjẹ́ Ọlọ́run lọ. Bàbá àgbàlagbà. Ibọ̀ wẹ̀lẹ̀. Ó pọ̀ fún yín bàbá mi. Yẹ́dẹ̀ fúnra ẹ̀. Ìbọn nìkan ló mọ yín. Ọlọ́run bàbá mi. abẹ́jọ́ ẹ pẹ̀lẹ́ o aago mi ni mo mọ̀ kó máa padà dádì ẹ̀ nígbẹ̀yìn ṣọmọ tó fẹ́ yìnbọn fún mi rẹ̀. bàbá òun ni omi ìbomú ẹjọ́. ọmọ kékeré. ẹjọ́ ọbẹjọ ọbẹjọ. ló dẹ̀ ń gbọ̀n báyìí confidence ẹ̀dá ìwọ ló fẹ́ yìnbọn fún pásítọ̀ yẹ́gẹ̀. ẹjọ́ mi ìbomú ẹ má bá mi ẹjọ́ ẹjọ. mi ní ìbọn pa ẹ hmm. torí tí n bá fún ẹ ní ìbọn lórí mo waste ìbọn ẹ kòkòrò ìdí ẹ̀yẹn ni màá yín ìbọn fún ẹ ah, ah, ah, kò yí ẹ nàgbọ̀nàgbọ̀n sáà sáà ni màá yín fún. báàmì I eat what I eat. Hmm. Òpèrè ń dìtẹ̀tì tó wá sọ fún mi pé tẹni ọlá ni láì mọ̀ pé bọ̀bọ̀ tó pè ń bọ̀ bì ni. Say your last prayers. Ah! Ẹ mọ reason tí mo fi fún yín l'opportunity yẹn. Kẹ má bàa lọ́rùn àpáàdé. Bíbélì sọ wípé ó ní ẹni tí a bá rí orúkọ ẹ̀ nínú ìwé yìí a ó sọ sínú adágún iná ni ìkànnì ẹ ti bá pa báyìí iná ló ń lọ tí n bá pa ọ báyìí náà iná ni ẹ̀fà èyí fo jésù at least má ten mercy yẹn tẹ bá kúrò ń bí ẹ̀ẹ́dọ́rùn ṣe ti ń gbà ọmọ ìtì ń gbà gbà gbà dáadáa ọmọ tó gbé lọlé lánàá gbà dáadáa ìwọ gbàdúrà ọkàn bẹ̀bẹ̀ ni ó ti kù ní bọ́wọ́ jẹ́ stop you are a man of God pastor have mercy please please pastor I'm begging you. okay o mọ̀ pé man of God ni mí bẹ́ẹ̀ ni pastor Paul ni mí ìránṣẹ́ ọlọ́run alààyè ọlọ́run ló pè mí abẹ́rẹ́ mi alọ́kọ́nàkú tó dé oní dandruff. ah pastor pastor pastor. have you said your last prayers. ewu ní kókó kọ́ lọ́nà ẹ̀ méjì. pastor pastor ìwọ ló nà bọ́ fún mi. yes pastor yes. tó wá lọ fún ọmọ mi ní ìbọn ìwọ ló máa kọ́kọ́ lọ ìgbà ìmọ̀ ni so tí n bá ti wá fún ẹ ní ìsìnkú lọ. Detective. Ọlọ́run, bàbá mi ẹ̀yìn lẹ tó bẹ̀, ọlọ́run ṣe ó pọ̀. Tó bá tó kì mí máa gba ìtì ẹ̀. Mo sọ fún ẹ, mo ní ẹnu ló níbi ta jàkàrà. Àbẹ́yìn náà fẹ́ jẹ̀bọn. Ló yẹ kẹ́ ẹ ṣe. Bàbá mi ò tó bẹ̀ sà. Ọ̀gbẹ́ni jẹ́ ká dáhùn ilé kúrò níjọ́. sọ wípé àwọn pípò yìí reviews láti grant mi ní bẹ́ẹ̀ ló náà. ó tọ́ ló sọ bọ́ ṣe mọ̀ pé miracle gan-an ló yẹ ká máa pe orúkọ ẹ̀ mm. because gbogbo ọ̀rọ̀ yìí ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi mm. ṣàdédé oh. ni mo receive phone call lánàá mo bá ní ẹ ẹ ló ṣe lọ́ọ̀yà àtẹniọlá ni ẹ mo ní ẹ wọ́n ní wọ́n come across àwọn ní evidence kan nínú case ẹ̀ that shows that ìwọ kọ́ lóyìnbó and that Omotoyinbo Fugo Oku. So oh, wow. the parents said they are no longer interested and that they are dropping the case. Bó ṣe bọ́ nìyẹn This can only be God. Run that by me again. Kí ló sọ yẹn? Wo jèrè. God. Mm-hmm. See, sorry, If ẹ̀mọ money gbogbo yẹn o. Hmm. Nísìnyí, Ọlọ́run wà láàyè. Kò kú, Koku, dẹ̀ pada. Yes. Wonderful. Mm Indeed. <laughs> God is alive. Yes. Yemi o! Yemi o! Bá Yemi! Bá mi o! On mo wà lẹ́yìn kùlé ni bá mi. lọ́ọ̀rì máa ń bomi rá máa ń bomi rá. o mo bọ̀ bá mi. bá mi hmm? ẹ máa sọ̀rọ̀. mo hmm. ń sọ̀rọ̀. oyin ti là. Hmm. ọ mi ti là. oyin ti là bá mi ẹ ti ń sọ̀rọ̀. mo ń sọ̀rọ̀. Ah, ẹ sọ̀rọ̀. Ah! Ah, bá mi ti ń sọ̀rọ̀. wọ́n dọ̀dọ̀ àwọn bàdá ní ẹ̀dì ẹ jẹ́ kára yín balẹ̀ náà lọ́gọ̀jọ́ ẹ̀. ìsìnkàn ni wọ́n lọ. àbá mi ẹ má ti lọ báyìí oyin la. kí má ti. Ah! ọ̀tá àdúgbò àgbà ohun bá mi ti la ó bá mi ó. síta. bá mi ó. Ah, oyin la bá mi. omi ti la. Ah! èso yìí mi. bá mi ó. ọmọ mi ọmọ ti yàrá gbàgbọ́ jẹ́wọ́ fún mi wàhálà dé o kí ni tó ṣẹlẹ̀ ìjẹ́wọ́ kí ni yẹn ọmọ tó ní pamọ́ ẹ ti fojú kanra bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ má dalẹ̀ o bọ́ ọ bá dalẹ̀ ọ̀dàlẹ̀ balẹ̀ kù ẹni bá dalẹ̀ ọ balẹ̀ lọ ohun tó ń wò ní í dalẹ̀ o. mo ti fojú kan ìgbà náà wá ń kọ. o ti fojú kanra. bẹ́ẹ̀ ni. ọ̀tán ọ̀tán mo wí o awífún ni ó tó dá ni o àgbàjákadì ó gbàgbé ọjọ́ kìnínní àná ni tó lè dọ́fẹ́ mọ́ ọmọ tó o mà fojú kàn ni. tẹ́ẹ̀jọ ríra yín ọmọ yìí pé ọ̀sán àtòru ò gbọ́dọ̀ pàdé ni kò ọ ni ọmọ tó o fojú kàn ni nígbà ìgbà tẹ́ ẹ bá ti lè máa fojú kanra yín tọmọ yìí wà láyé tíwọ náà wà láyé agbára ọmọ ni ọmọ yìí ò gbélé wà láyé rọrùn náà wà rọrùn ẹnìkan lẹ̀ fẹ́ nìkan o léè tó túmọ̀ sí pé ọmọ yìí ó lẹ̀ fún ọ ni. kí n ìkòkò ní gomi kọ́ gbẹ̀yìn kó tún wá lọ gba sọ́sọ́ nú ẹ̀. kí n pa Daniel. bẹ́ẹ̀ ṣé ìbejì ẹ̀ ṣàkópa àjẹ ò sáṣẹ̀ṣẹ̀ máa bà wọ́n mọ́ èyí náà ò lè nira. ìbejì ń ṣàkópa àjẹ ṣàṣẹ̀ṣẹ̀ máa pa ọmọ ilé náà nira wúrú ọ̀rọ̀ burúkú tó ń sọ lẹ́nu ìwé ń jẹ́ ṣòro ló ń sọ yé abésọkúsọ ó jókòó síwájú ẹ̀bẹ̀ pásítọ̀ Paul ẹ̀rù bá ò ń sọ pé kẹ́mi pa ọmọ nígbà tó jẹ́ pé gbogbo aláǹgbá ló dákun délẹ̀ kì í kú sọmọ ẹ. Hmm, ọ̀rọ̀ rẹ yé mi o àdàbà ń pè gèdè bí ẹni pé ẹyẹlé ò gbọ́ ẹyẹlé kúkú gbọ́ ìtìrì ló ń ti rí gbọ́ sẹ́mi mò ń wá gbà ni sẹ́mi mò ń wá gbà ni àbí kẹ́hìndé tèmi tó àrànjú mọ́ tóun tóun tóun tóun tóun tóun halẹ̀ tóun tóun tóun kanra mímì sẹ́mi mò ń wá gbà ni. gbọ́ mi dáadáa ìwé ń jẹ ọmọ yẹn ò lè kú kò sí ikú kankan lójú ọmọ yẹn tí n bá tiẹ̀ sọ pé mo fẹ́ pàdé ní ẹ ṣó ti gbàgbé ni ó ti gbàgbé nǹkan tó fojú mi àti kó ló sọ rí èmi ò lè pa ọmọ mi o tó bá jẹ́ pé kí n lọ wá ọmọ mi wá ò bá ìṣe gba ọmọ màá ṣe ṣùgbọ́n mo yẹn èwe ń jẹ́ mi ò lè pa. ọmọ ọlọ́mọ là ń rántí ẹdẹ tòwútòwú. ṣíyọ̀. fi ń wo èèyàn yìí gan ó fi hàn pé ara ni ẹ èmi ni bàbá ẹ ní ọ̀pọ̀ èèyàn orí níran ni ò pé ó yẹ kó mọ̀ wípé ẹni abálábá òun kankan ni bàbá tó bá jẹ́ pé orí bàbá ẹ pé ní ara ò ní máa ní ẹ̀bùn ṣe ní ẹ̀yìn èmi ni pásítọ̀ Paul ìránṣẹ́ ọlọ́run àlàyé ọlọ́run ló pè mí abẹ́rẹ́ alọ́kànlọ́kùn tó dé èmi ò fìnàfìnà tí ń tójú aládìẹ fìnà pètòpètò pètòpètò pètòpètò gbilẹ̀ wó ara máa tó tú ẹ̀ hmm, ara máa tó tú ẹ̀ hmm, ara máa tó tú <laughs> ẹ̀ ìdájọ́ ẹ̀ ti súnmọ́ etí mi. <laughs> lè wọlé síbí. afẹ́fẹ́ làwa ń bá rìn ilẹ̀ kò kí ń jí àwa lọ́wọ́ ó yẹ kó ti mọ àtònímọ̀ ni kò tún àtàná máa nà nàún. ó wá di ṣìṣe o ó ti di ṣìrìn. kí ló fẹ́. pásítọ̀ níran mo ti wọlé mo rí i pé gbogbo agbára tó ń lò náà ni mo ti kó sórí bẹ́ẹ̀dẹ̀ yìí àṣé kò ju báyìí lọ ìgbà tó tún lò tó rówó ragbá níbi tó sì mú ẹ dé ìgbà ló ti fọ́ kalẹ̀ yìí tó <laughs> wá rí jẹ́ sọ kíní kan fún ẹ èmi gangan ní kọ́nàkọ́nà tó wọ̀lù tó ń ké mọ̀gàká mọ̀gàká àwòdì tó bá ń lò èmi gan rèé pásítọ̀ Paul ni mí ìránṣẹ́ ọlọ́run alàyè ni mí ọlọ́run ló pè mí abẹ́rẹ́ mi àti lọ́kànnà kò tó dé abẹ́rẹ́ mi lè kéré lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe kẹ́kẹ́ adìyẹ rẹ lè gbé pásítọ̀ níran mo ní kó sinmi lálá kókó fẹ́fẹ́ ah. ọ̀gá lọ́gàá máa jẹ́ àwa ti gbá ayé jẹ àti báyé mi wọ́n ní kí n jẹ fọ́ tẹ̀tẹ̀ wọ́n ní mi ò ní tẹ́ wọ́n ní kí n jẹ wá gílé tí wọ́n ní mi ní tí wọ́n ní tó bá wù mí lè ṣe mo ní máa bá ẹ̀ dání <laughs> pásítọ̀ níran wòkè kó wọlẹ̀ ò nílò ráyè mọ́. ó wá ti ṣiṣẹ́ o hmm. ó ti ṣiṣẹ́. paulu ìhàlẹ̀ rẹ mà pọ̀ o ìhàlẹ̀ àtàfojúdi rẹ pọ̀ ìhàlẹ̀ àtàfojúdi rẹ ọ̀hún ni yóò mú ọ kú pátápátá wàá kú lójijì. sórí ẹni tó bá ní agbára tó kọ ó di dandan kó ní ìgbéraga kò yẹ ń sìn nǹkan tí mo gbé jẹ náà ló ń gbé mi gbé ọ̀rẹ́ ìtàn ṣe fún ẹnẹ kò sí bó ṣe fẹ́ jẹ́ tí òòrì bá kan núrù á yọ ṣe bí wọ́n sọ pé tó o bá rí àbí tó bá balẹ̀ lójú ògbó ó máa tán ni ọ̀rẹ́ sinmi lala kókó fẹ̀fẹ̀ ah pásítọ̀ níran fẹ́ kalẹ̀ lọ́yà ẹ wá kọ́ méjì sókè bí ìgbín èmi nìyẹn mo rẹ yín náà. ara mi sì balẹ̀. Láyé mi, ara mi ti yá. Ara ẹ̀ ti yá. Kí ló sọ náà? Ara mi ti yá. Ara ẹ̀ ti yá. Àfìgbà tí omi tẹ̀yìn kò sí ìgbé mi lẹ́nu. Deborah! Wò wò jọ, mo fẹ́ kó gbọ́ mi dáadáa. Kó ya etí ẹ sílẹ̀, kó ya etí ẹ sílẹ̀ dáadáa kó gbọ́ mi sórí jésù tó o mọ̀ mo kó o gbà kó o gba jésù náà dáadáa má fi nǹkan mọ́ o jésù tó o mọ̀ tó o gbà ó ní kó o dúró tí o má fi nǹkan mọ́ o ó léwu o tó o gbọ́ mi dáadáa. dadi kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ báyìí. ọmọ yìí má fi nǹkan mí ìmọ̀ jésù o ìkorò ní máa ń gbẹ̀yìn rẹ̀ o má fi nǹkan mi ìmọ̀ Jésù o ìkorò ní gbẹ̀yìn rẹ o má fi nǹkan mi ìmọ̀ Jésù o ìkorò ní gbẹ̀yìn rẹ o má fi nǹkan mi ìmọ̀ Jésù o ìkorò ní gbẹ̀yìn rẹ o. alàgbà mo ṣe ìgbà pàgbára jagbára lónìí alágbá ń Jésù yín lóòótọ́. Jésù kì í ṣe alágbára nìkan o kódà ó ju alágbára lọ òun gangan ló yẹ ká máa pè ní agbára. káre mọ́dé káre ẹ mọ̀ ṣe ìyá Daniel. ẹ kú ìjókòó. ẹ ṣeun yín o. ẹ pẹ̀lẹ́ olúwa ló lọ pẹ́. ṣeun. ẹ pẹ̀lẹ́. ẹ ṣeun o. ẹ kú ìjókòó sá. ẹ ṣeun. ẹ kú ìjókòó. ẹ ṣeun. ẹ ṣeun. ẹ bá wa fi. ẹ bá wa mánéjì ẹ bàbá. sí wàhálà. ọ̀rọ̀ lọmọ yìí sọ kásà iná ń gbẹ́rù rẹ̀ ẹ wo alàgbà ọlọ́run nífẹ̀ẹ́ àti nílé yín lẹ́ o. àmín o àmín jésù. kèsì máa wo ó ń gbàgbọ́ òdodo lèmi náà sì bẹ̀rẹ̀ pẹ̀pẹ́ o. kódà páítọ̀ màmá tó bí lọ́mọ. inú ṣọ́ọ̀ṣì ni mo gbé dàgbà Énọ́kù gangan ló kọ mi. Énọ́kù. bẹ́ẹ̀ ni. Énọ́kù àbí Énọ́kì. <laughs> Enoku. Lóko ah. mi. Eh, ah, bàbá báwo lẹ ṣe wá di babaláwo? Ah. Eh, báwo lẹ ṣe di babaláwo? Bó o ní Enoki ló ṣe di ikúlú sọ? Alàgbà, bóòbí bá ti wà tójó ń gbàgbọ́ tí ò fọ̀nà Jésù hàn mọ́. Hmm. Eh, Olúwa rẹ̀ kàn ti ṣẹ́dànù lásán ni. Hmm àwọn òfin tèmi ọ̀ráyè fi jésù wọ̀ mí o babaláwo kan tí ń bẹ ládùúgbò wa ọlọ́kọ́ mọ́ra mọ́rin súnmọ́ ká tó wí ká tó bọ̀ ó ti kọ́ mi iṣẹ́ ẹ̀fọ́. kábíyèsí olódùmọ̀rẹ́. bí mo ṣe ìrìn àjò mi nù ọba di kúlú sọ. ó mà ga iná kù di kúlú sọ. iná kù wá di kúlú sọ. Ah, díẹ̀ ló kù ẹ̀ bá di títí támọ́ ti yé e. alàgbà bẹ́ẹ̀ ṣe fi jésù hàn ọmọ yín lọ́dá o kò sí tó dáa tó èmi ní wọn dúpẹ́ lọ́wọ́ yín ni o. jésù ló lọ pẹ́ jésù ló lọ pẹ́ kí la ṣe jésù ló lọ pẹ́. àti pé kí n sì tún wá dágbére fún yín hmm, mo fẹ́ lọ bára mi lé àwọn ọlọ́pàá lọ ah. ọ̀daràn ni mí ah. wọn ò fẹ́ mọ sáká mọ́. Hmm. tó bá wà lọ pa yín kọ́. <laughs> daniel àní kí n sáti dọ́run hmm. Hmm, bó ṣe rí gan-an nu hmm. alàgbà ìyá Daniel Daniel ẹ ṣeun mi o ẹ sì ṣeun fún nǹkan àlejò tẹ ṣe èyí náà n ò ní lè dúró mú ẹ ṣeun ah, tọ èmi rí iná. Ọlọ́run má jẹ̀mú tì yín lẹ́yìn o. àṣẹ àmín àmín àmín. ẹ ṣé. àánú fọ̀n fún yín o. àṣẹ. ọ̀sàkọ́lá kí ló ṣẹlẹ̀. ọ̀gá kò yé mi náà o wọ́n kàn déédéé wọnú station wa ni wọ́n lè náà wá under arrest kódà wọ́n ti kó gbogbo oògùn wọn gan sí sí káńtà fúnra wọn látọ̀ ara wọn yìí nù. ǹjẹ́ bàbá kúlú sọ́kọ́ lélẹ̀. àwọn náà ní. ṣe ṣe rò pé wà ọ̀rẹ́ ìsà. ẹ gbọ́ ọlọ́pàá kò sí tó ṣe mí n ò sí wín bẹ́ẹ̀ lórí mi ò sí burú jésù ló mi o jésù ni mo ti jẹ́wọ́ rẹ̀ lóluwà tó lùgbàlà mi hmm. mo sì ní wọ́n sọ̀rẹ́ńdà ara mi àbí. if that should be the case. yes sir. lọ lock wọn up. yes sir. bóyá. Hmm. Ah! ẹ dákun ẹ ní sùúrù o mo gbàgbé kí n dágbére fún pọ́ọ̀lù ẹ jẹ́ pé hmm. ó ṣe kókó. kí n dún ẹ lọ bọ́ọ̀lù. bẹ́ẹ̀ ni o èmi ti sọ̀rọ̀ ó sì yọnu fìyún lẹ̀ fìyún lẹ̀ mo ní sọ pé mo ti wà lágọ̀ọ́ ọlọ́pàá ni o mo wulẹ̀ rán máa dọ́kọ́ o ṣe yọnu ọ̀ọ́dẹ́rì wọn ò mú mi ìmọ̀ lọ́ọ́ fi ra mi lẹ̀. yesu ah. ni o yesu mú ìyún ọwa gẹmi o wo wọn ọba kú ẹwọn kí n mọ gbatẹ́gùn lẹwọn pé mi ju kí n jóná ayérayé lọ́rùn àpáàdì lọ. wò pọ́ọ̀lù mo ní n bọ́ sọ̀rọ̀ kan ní ìwọ náà sáré kó o tọ́ jésù wá pọ́ọ̀lù ó ire o. Mm-hmm. tọ́ ọ̀gá ọlọ́pàá. okay yes sir oya move it ọ̀dà náà. thanks for your cooperation. go. i need to forward this to you. okay. ìrántí ọlọ́run ìrántí ọlọ́run ọmọ kú oríire ọkú <laughs> oríire o. ṣùgbọ́n abẹ́rẹ́ rẹ̀ ọ lọ kọ́nú okùn tó dí bí èyí bá ṣe àwọn àjẹ́ ara lóríṣiríṣi tó ń ti ń bẹ lára rẹ̀ olódì rẹ̀ ọ̀bá mà ti dẹni àkọlẹ̀ bó. pásítọ̀ Paul orúkọ mi hmm, hmm. ìránṣẹ́ Ọlọ́run àlàyé ni mí Ọlọ́run ló pè mí hmm. abẹ́rẹ́ mi alọ́kọ́nà kò tó dé ọmọ iná ni mí ànáná sí mi. àìtí ẹ̀fọ́ ọmọ rẹ̀ bọ̀ rẹ̀ ìwọ ni àìfọ́ ọmọ rẹ̀ bọ̀ rẹ̀ ṣùgbọ́n o ti bọ́ ṣètò àwọn kan lẹ̀ mo ti bọ́ ṣe ètò mọ́jàrí kan tó dáa pẹ̀lú àwọn àjẹ ara mi mm-hmm. ah, bẹ́ẹ̀ ni ọmọkùnrin ò gbọ́dọ̀ dúró díẹ̀ ọmọkùnrin ò sì tó bẹ́ẹ̀ ni kò tó bẹ́ẹ̀ ni èmi ni àdá ni ìbọn ni nǹkan olóró tí wọ́n èsì ọ léṣe mm-hmm. ó ti lọ tán kí wọ́n tó máa mọ̀. ìgbà wo la máa ṣe pásítọ̀ Paul ni mí. mo ti mo ti ṣe kalẹ̀ bá ti lọ ní ìsìn àgbọ̀ àgbọ̀ ẹ̀kúnlé ẹ̀kúnlé orí odó ló ti jókòó láti ṣe. orí odó tó ti ń gọyàn. Ah! orí odó là á lò. ó yá. dájà lọ. yes sir yes sir mo bọ́ yín sir yes i will do the barrister Esther Wesley, and this is my hmm. friend, Detective Taniola. Oh, oh, oh. Ẹ̀yin ni mo fẹ́ sọ̀rọ̀ lórí fóònù. Bẹ́ẹ̀ni sà, nípa ọ̀rọ̀ infamous criminal yẹn la wá fún sà, ìyẹn eh, Pastor Paul. Pastor Paul. Bẹ́ẹ̀ni sà. Ah, kí ló tún ṣe fẹ́yìn náà? In fact, ọ̀rọ̀ ẹ ti sú mi. Ọ̀rọ̀ yìí ó bachelor lè gbaṣẹ́ lọ́wọ́ mi. Lè gbaṣẹ́ Actually sir gẹ́gẹ́ bí detective mo ní àwọn concrete evidence kan tó máa help yín nípa kéèzì yẹn sir. evidence. yes sir. much. This is more than enough evidence to bring him to justice. Mo sẹ́ àwọn náà fẹ́ ni ẹ̀, Ọlọ́run á dẹ̀ràn rẹ̀ Detective, yes, barrister, yes, sir. thank you once again. Tí n bá ti verify àwọn evidence I promise you will set into action immediately. Very sir. No problem, I'm grateful. Yes. Thank you so much, sir. Ẹ ṣé eh, gan. We beg to take care ah, yes, sir. Oh. My God. All right, sir. All right, sir. Ó dàbọ̀, sir. Yes, sir. Mo get back sí Yes, sir. Ah, as in. Kilo ló What have you been a ti underestimate sí Pastor Paul yìí jù o. Kí ló dé? DPO not pay me anything. What's the wípé wọn ò tún rí wọn mú. Not ah. when God is still good. Okay. Wo ọ̀rẹ́, àdúrà la máa gbà a máa sọ pé ìwọ ọlọ́run ìwọ tí kò lè yí padà tó dẹ̀ máa yí nǹkan padà ọlọ́run ìwọ ló sọ pé ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ ò bí kò ṣe pé kó ronú pìwàdà a máa ké pé kó bá ayé pásítọ̀ paul pàdé bó ṣe bá ayé paul pàdé lójú ọ̀nà damascus lọ́jọ́ wọn ni kó mú níbi tí kò sí nílé bọ́mọ lọ́wọ́ jẹ́ ká gbàdúrà. Ah. <laughs> ìbà o ìbà ìbà ẹ̀yin tó láyé èmi àpátápàrà ọ̀bẹ nìkan jà fọwọ́ ra gbogbo lé lórí òní lónìí ń jẹ́ ẹni abẹ́lọ́wẹ̀ ọ̀tún mi àṣẹ ló dífá fún wọn lálẹ́ di àṣẹ òsì mi àṣẹ ló dífá fún wọn lálẹ́ di àṣẹ lónìí pásítọ̀ paul òní ló filẹ̀ sasọ̀bọ̀ra pásítọ̀ paul o. No! gbogbo ibikíbi tó bá wà kó o súré tètè kó wá jẹ́ mi níwò tèmi bí bá pè ọ́ lálàkọ̀ọ́kọ́ tó jẹ́ a jẹ́ pé o dewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ bí mo bá pè ọ́ lẹ́lẹ́ẹ̀kejì tó jẹ́ mi a jẹ́ pé o dàgùntàn jẹmọ̀jẹmọ̀ bí mo bá pè ọ́ lọ́lẹ́ẹ̀kẹta tó jẹ́ mi a jẹ́ pé o jẹ aláwọ̀ tó ń jẹ lábẹ́ ògiri pásítọ̀ pọ́ọ̀lù o alákọ̀ọ́kọ́ rẹ̀ o kó o jẹ́ mi níwò tèmi pásítọ̀ pọ́ọ̀lù o ẹlẹ́ẹ̀kẹta rẹ rè kò jẹ́ mi níwọ̀n tèmi kó o súré tètè kó wá jẹ́ mi níbi tí mo wà. pásítọ̀ pọ́ọ̀lù o <laughs> pọ́ọ̀lù ikú pọ́ lónìí ilẹ̀ mú ọ òní lónìí ń jẹ́ ẹni abẹ́lọ́wẹ̀ lónìí ló filẹ̀ sásọ́bóra ìpèsè ikú tó wà nílẹ̀ ìwọ ni mo pèsè rẹ̀ fún ó yá mo jẹ́. mi àbá wọn mọ. mo ní ọmọ jẹ́. mo lé mi àbá wọn o gbọ́dọ̀ jẹ́ àṣẹ ni o ó di dandan kó o jẹ́ torí wọn mo pèsè rẹ̀ fún. àṣìírí ni ẹ kí ni mo pè lẹ́kàn àṣìírí ni ẹ ṣó ti yẹ òtútù kì í mẹ́jẹ lálẹ́ odò ẹ kó dìdì mọ̀dẹ́ ó kú ọ̀rọ̀jú bígi bárorò àbá gbogbo ẹni àpáta ó yá bẹ̀rẹ̀ sí ní jẹ. kí ni ó jẹ pàápàá inú ló bá ti sọ. ìránṣẹ́ ọlọ́run àlàyé ni mí ọlọ́run ló pẹ̀lú bóyá gbéra bẹ̀ sí i pápápá ó gbẹ́bẹ̀ wá báyìí ò gbómi sí i pápápá ṣó dùn àbí ò dùn. ó dùn. bóyá bẹ̀rẹ̀ sí ni jẹ. olóòmù ń jẹ wọn mọ̀ pé ó nílò omi. gbé mi gbé ìyá tó mọ̀ mí irọ́ yín kọ́ ló jẹ mọ́ mi máa pàṣẹ fún ẹ̀kọ́ tó máa jẹ tó jẹ kìíní. ọkàrí láì. ó gbìn ni. kí ló nílò fún everybody come in. ẹ káàsán dáàdì. kí ló wà ní. fine sir kí ló ṣẹlẹ̀ a ò rí nílé lálẹ́ àná kí ló ṣẹlẹ̀ ṣé kò sí. mẹ́wàá wá. ẹ̀dùn báwo ni mission tẹ̀ wá lọ yẹn. lójú mission yẹn fẹ́ẹ́ kí ló dé. iṣẹ́ ọ̀lẹ́ fèèrè ní ìmọ̀ agbára dárákùnrin yẹn lò bàbá bá rí rẹ̀ ni pé gbogbo àwọn bọ́ọ̀sì tí wọ́n ń lọ ah, díẹ̀ ló padà. káì. Ah, lójú mo hmm. ti sú mi. láyé wa máa gbọ́ ṣé kí n sọ ọ̀tọ̀ fún yín ẹ lè rí máàní ọmọ fúnra yín o. èmi náà mọ̀ ọ́. God, oyé me. My job is at stake. Àìjí wà lọ́rùn mi. Àìjí wà lọ́rùn mi. Ó ní tí ìbàdí máa yẹ mú. Hmm. Ah. Màá pàdánù iṣẹ́ mi. Ojú wọn náà mọ́ ọ. Màá pàdánù iṣẹ́ mi. Alóyè. Ó ti sú mi. Ó ti sú mi. Ó ti sú mi. Ó ti sú mi. Ó ti sú mi. Ẹ wá máa wò ó ẹni tí ọlọ́run lè mú ọlọ́run mà tí ì dá ọlọ́run nìkan ló lè mú pásítọ̀ Paul yẹn nítorí wípé ẹ̀mí burúkú ló ń gbé nínú ẹ̀ ẹ̀mí la dẹ̀ máa rán sí ẹ̀mí ẹ̀mí ọlọ́run nìkan ló lè tako ẹ̀mí burúkú tó ń gbé nínú wọn ẹ ti gbàgbé Fáráò níjọ́sí ni pẹ̀lú bó ṣe ń halẹ̀ bó ṣe ń ṣe bó ṣe ń ṣe bó ṣe ń halẹ̀ mọ́ àwọn ọmọ ọlọ́run hmm. ẹ̀gbọ́n tí nǹkan tó gbẹ̀yìn ẹ̀ ni. Herod nǹkan pẹ̀lú bó ṣe ń bùgà bó ṣe ń ṣe oríṣiríṣi kí ló gbẹ̀yìn ẹ̀ ṣe bí ikú ni Ọlọ́run nìkan ló lè yanjú ọ̀rọ̀ ẹ̀. Péjú kò yé mi. Nǹkan tí mo try láti sọ ni pé ẹ fa ọ̀rọ̀ yìí kẹ́ fa lé Ọlọ́run lọ́wọ́ just reporting to God ẹ̀yẹ́ làágùn lásán gbogbo stress yóò necessary ẹ fa ọ̀rọ̀ yìí kẹ́ fa lé Ọlọ́run lọ́wọ́ kí ni ṣe báyìí. very simple dúró àwa fa ọ̀rọ̀ yìí àwa fa lé Ọlọ́run lọ́wọ́ ń sìn ṣó ti yé hmm. ẹ jẹ́ ká gbàdúrà. bẹ́ẹ̀ Father, in the name of Jesus Christ. Hmm. Oh God, we commit Pastor Paul into your hands. We ask that you arrest him. Hmm. púpọ̀ èsì sọ̀rọ̀ ní gbogbo ilé bàbá. oko àwọn ọlọ́pàá bàbá. àwọn ọlọ́pàá àwọn ìwé tí mo ti ṣeré ọwọ́ díẹ̀ kábíyèsí àwọn agbófinró ni o wọ́n fẹ́ bá wa ṣeré ní jẹ́ kán wọlé. ee sìgìdì fẹ́ ṣeré ẹ̀ tẹ́nu. àbí o kọ́ máa bọ̀ kán wá ṣeré ọwọ́. sìgìdì fẹ́ ṣeré ẹ̀ tẹ́ ó ní wọ́n gbòòwò mi. You're under arrest. Ẹ gbé bọ̀wọ̀ ilẹ̀ gbé bọ́lẹ̀ abẹ́ẹ̀ ní bàbá ìṣèrànjú àwọn ọlọ́pàá ni wọ́n wá àrẹ́sì alẹ́ gbébọ́lẹ̀. èwo ní jẹ́ àrẹ́sì. wọ́n ní wọ́n fẹ́ wá mú àbẹ́jẹ́jì lọ ságọ̀ wọn kọ́ ah. lọ tì wá mọ́lé. Ah. àwa máa má fẹ́fẹ́ ni. abẹ́rẹ́ tó ṣe dẹnu lè bí ìgbòtàdá. bàrà ọ̀sẹ̀ èdè lókun. ọ̀gá dpo anike release ẹgbẹ́ bọ́lẹ̀ sọ́wọ́ márùn abẹ́rẹ́ bó ṣe gan parí wọ́n ti kọ́ sí ọlọ́pàá tí pẹ́ bó ṣe kú tiẹ̀. shut ta ni wàá tàwọn wo. Mr. Paul, I have the warrant of your arrest. Both dead or alive. Àṣírí nìyẹn. Ẹ̀mí tẹ̀ ń ni. Èmi Pastor Paul tó ń bá sọ fún yín. Ìránṣẹ́ Ọlọ́run alààyè. Ọlọ́run ló pè mí. Abẹ́rẹ́ mi alọ́kọ́nà kò tó dé. Ọ̀gá DPO, mo ní kó gbébọn wẹ̀lẹ̀. Kì í ṣèmi ló ń bá sọ̀rọ̀. Àtẹ̀yìn wèrè méjì what's wrong with you bàbá ta ló fún yín fìlà yín ló ti jẹ ikú ti jẹ fìlà yà ti jẹ ẹ́ bàbá gòdì pọ́tì dáhùn pé táwọn yín bọ̀ ìbọn tí ò lọ́ta ṣe ló yẹ kẹ́ ẹ ní ká wá bí ká fún yín lówó ni abẹ́rẹ́ bí ọlọ́pàá yẹn ó dúdú bí kóró ìsìn ìyá ti jẹ́ lábẹ́ ọ̀ràn àwọn ọlọ́pàá ìjọba wọ́n fẹ́ àrẹ́sì yín ewé ń jẹ́ pẹ̀mí <laughs> tó ń bá ṣe ẹni ọmọ èkó yìí ẹ̀ṣọ́ máa di lẹ́dọ̀gbà ẹ̀ ṣì rí ibi pásítọ̀ abẹ́rẹ́ ọ̀nà ìkọ́nà ògùn tó dì náà put your guns down. ẹgbẹ́ bọ́ọ̀lù ti ń dùn yín ni. bọ́ọ̀lù ìrántí ọlọ́run gbogbo rádaràdá tí ń ṣe yìí àwàdà wọn ń ṣe àwàdà ní. tó tẹ ẹ bá yẹn gbé ara yín tán ẹ wá bá mi lé. bàbá bàbá. if you move an inch tó bá move lọ bí kankan irin ìyá dúlá rẹ ìwà títà ni. ẹni ẹ wá bá ní ẹ kọjú sí mo mọ ọkọ tí ìbọn bẹ́ẹ̀ni ọmọ burúkú forílégbò lórúkọ tá à ń pè wọ ọba òhó yaya ọ̀bẹ́rìrì lóògùn lórúkọ tá à ń pè wọ àyà bí iná bá rómi yóò gbàgbé iná tó fẹ́ jó ni wọ́n ní kẹ́kẹ́kẹ́ lè wé iná jó mọ́ wàràwàrà lọ́wọ́ lọ́mọdé tó kó èsì sí bọ̀ tó bá níbẹ̀ ìfì yí ọ ntí ò yí ọ ọmọ èké ni ọ ò láyà àkẹ́bọ̀jẹ mo ní kí yẹ ọ̀rẹ́ ọ̀ra gbẹ́mọ̀ rẹ lẹ̀. ìwà àti tani. Ah! èmi ló yé mi. Oh my dear, ẹ̀ mú kí ní ọ̀hún ní kéke ó mà mọ́ my baby. tọ́ ìmọ̀ pé bá ní tó bá wá rí bẹ́ẹ̀ ajá rẹ ti wọlé ẹ̀kọ́ tí ó di dandan kó o fẹ̀jẹ̀. ó máa fẹ̀jẹ̀ wẹ̀ ni. Benny, my á ti rí ọ̀dọ́ ọ̀dọ́ bẹ́ẹ̀ ni wọ́n èyí ọ ipi ẹran tó yí ní jẹ́nẹ́mọ̀ hmm. èmi là á ọmọ àfòjìgùdù gbárùgbòrè gbòrè yóò wù dàyà kálárúgbó palárúgbó ẹ̀ mọ́ òní là á sọ̀rọ̀ ó lé wa òní là á pè sàtàrà gbó kódéré ló padéré kódéré ló padéré kẹ́nikẹ́ni mọ́gòdé bàbá mi lọ́wọ́ nítorí kíni wọ́n nítorí ìkúrúkú fúwa wa tiwọ́kù tiwọ́kù tiwọ́kù májèmílẹ́kù mẹ́fà lápò bàbá mi. bẹ́ẹ̀ni tó bá rí bẹ́ẹ̀ ọlọ́pàá ò hmm. bí iná bá rí omi ló hmm. gbàgbé iná tó fẹ́ jó ni. bẹ́ẹ̀ni gbogbo tó ń bẹnu rẹ oníkíyèrè ọ̀ra ó yá ìbọ̀wọ́ rẹ kọ́ bọ́ rẹ. gbẹ̀bọ̀ rẹ ń múra yín wá ni èmi náà ti gbé jésù wọ̀ jésù fúnra rẹ̀ ni amúnimú òkú ní orúkọ jésù ó dúnra rẹ̀. kí ẹ tó gbé gèdè mí ẹ ń ṣe èrè ni ẹ ń pariwo yé ni ṣé gèdè ní bírò pẹ̀lú yé hmm. Hmm. style gèdè wo tún lè dé báyìí tó ṣe hàn. Hmm báàlù hmm. hmm? ọmọ mi. ọmọ yẹn. ọmọ mi. ewé ń jẹ bó ni ọkùnrin ṣe ń ṣòro bí ewé ọ̀gbẹ́ni máa ń nàbọ fún mi o mo ní kó má na ìbọn yẹn sí mi wo mi ò rán yín ṣe o àwọn ògbà tó gbogbo tó wí jẹ bá jábàwò lè ti yẹ ó yá gbà kò jáde ah. kò jáde oh, ọmọ yẹn kò jáde ah. ewé ń jẹ. mr paul ṣé kò tọ́ ẹ báyìí máa ń làágùn jù ọlọ́run fúnra rẹ̀ ló ti fi ẹ́ lọ́wọ́ the end of the road has come. òpin títí tiẹ̀ ló dé. ṣèbí àwọn alágbára yóò tó fún ẹ lágbára náà láti mú balẹ̀ yìí are the stress, before I call you down. Mo ní ìbọn ò lè mímì. Wọ́n yìn wọ́n lílé wọ́n bàtì. Ṣé ti yí ẹ̀ ń sìn? Tálágbára yìí bá ṣubú ìdíkẹ́ pásítọ̀ Paul Mary wèrè náà kọjú bọ̀ sí me? Wọ́n náà kọjú bọ̀ sí mi. Wọ́n máa ti fún wọn bọ̀. O lè fún lọ́ba kan ní clever ṣe. Ah, ah. Kí ló wá kó bá clever ṣe? Mo ti parí. Parí fún ẹ. Mo ti parí sẹ́. Fún ta ni? Move move lọ bọ̀. bàbá àwọn ilé kéré sí yìí. ẹ. àwọn ilé kéré sí yìí bàbá. wọ́n kéré sí mi àbí ìwọ náà ìwọ náà ṣe ọwọ́ náà àwọn náà tiẹ̀ fún lóhùn. ẹyin ẹyin bàbá làwọn náà. ẹyin mi lè wá ṣe é. wà á ní kí n má. ó ti parí. mo ní ò parí sẹ́ kò parí sẹ́ àní ò lè parí pa. mi ò ní move mi ò move. bàbá ẹ ti ń move bàbá. mi ò move my friend or I will bring you down. I will bring down. mi ò move. lẹ́nu ni shoot your gun. it's over Move nílò ìtàn it's over ó ti tán move. mi ò move. Ah. bàbá. ṣe sùúrù wọn pẹ́ dé ṣùgbọ́n ṣe ah, ẹ káàbọ̀ lọ ṣe olúwa. ẹjọ́ kí náà wá dá fún mi. ó ah, ah, tiẹ̀ kí wọn káàbọ̀ ò jẹ́ kán jókòó bó tẹ̀yẹ kán sinmi ẹ káàbọ̀ sà báwo wá ní báyìí ẹjọ́ kí ni adájọ́ dá gangan kí náà sọ. adájọ́ dá Kúlú sọ ní ẹ̀wọ̀n ọdún mẹ́ta. wọ́n ní kò sí ẹ́fídẹ́ǹsì pé ó pààyàn kankan. èyí náà sọ bẹ́ẹ̀ àwọn jàǹdùkú ọmọ tí pásítọ̀ Paul ń kó kiri ẹ̀wọ̀n ọdún márùndínlógún òun ni wọ́n dá fún wọn. dandan ah. ẹwọ ah. iyún ò tiẹ̀ kàn mí irú ẹjọ́ wo náà dá fún pásítọ̀ Paul tí pásítọ̀ Paul gangan ló kàn mí báyìí. Ah. àwa náà ti mọ̀ ẹjọ́ ọkùn náà dá a ti mọ̀ hmm, má ṣe o. Hmm. adájọ́ ní ẹjọ́ òkú ló yẹ pásítọ̀ Paul ó ní ṣùgbọ́n àwọn máa ṣàánú fún un ah. wọ́n rán ní ẹ̀wọ̀n ẹ̀wọ̀n gbére bẹ́ẹ̀ ni o ẹ̀wọ̀n gbére ni o ah. gbére ni o. ó máa ṣe o ah, dádì mi ẹ dákun mo fẹ́ rí pásítọ̀ Paul kò sí ìyọnu wàá kò sí ìyọnu kò sí ìyọnu. Pastor Paul. <clears throat> alàgbà Paul ṣé ó pé Ọlọ́run tó tó mú yàn yóò padà mú yín pẹ̀lú ìwà ìbàjẹ́ àti ìwà ìpáǹlé tẹ̀ dálẹ̀ pẹ̀lú owó tẹ́ ẹ ti ṣe. kábíyèsí rẹ̀ ọlọ́run amúnimóògùn. pásítọ̀ Paul mo dẹ̀ sọ fún yín o. ọ̀rọ̀ ẹni yóò dáa látìgbà tí mo ti mọ̀ yín ẹ kàn máa ń lanu gbága sọ̀rọ̀ síyàn ni látòrí fóònù tí mi ti pàdé yín mo ti mọ̀ ọ̀rọ̀ ẹni yóò dáa ẹ kàn dé sọ no mercy no mercy dààmú àdààmú alẹ̀ ń jábọ́lẹ̀ àti mọ́rú òjò tẹ̀ ti wá. Daniel kí ló sọ pé ó sọ fún mi náà. pé ọlọ́run ní ò gba yín mú fúnra rẹ̀ mo ní wọn ò kí ń wàásù fún Paul ọlọ́run máa ń gbá wọn mú fúnra rẹ̀ ni. mo sọ bẹ́ẹ̀ lóòótọ́ ọ̀rọ̀ ló sì sọ ká ní mo ti mọ̀ ni. èmi náà ti tètè padà ṣùgbọ́n níbi tí arìnrìn àjò yẹn dé ń gbà yẹn pásítọ̀ ó níbi tí èèyàn máa ń rìnrìn àjò dé tó jẹ́ pé àti padà àlèwò hmm. ẹ rí i pé mo máa ń sọ pé pásítọ̀ Paul ni mí hmm. pé ìránṣẹ́ Ọlọ́run àlàyé ni mí mo tún máa ń sọ pé ọlọ́run ló pè mí hmm. ah. ó pè mí lóòótọ́ hmm. nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ó pè mí lóòótọ́ ah. mo sì ṣe iṣẹ́ náà àìmọye ẹ̀bùn ló fún mi ah òróró yẹn pọ̀ pásítọ̀ ṣùgbọ́n nígbà tó dojú ẹ̀ ebi ìpanu hmm. tí ó ṣe nǹkan lápò ebi ebi ò dáa. Ah láwọn èèyàn kan ṣe mọ̀nà sọ pé tá a bá ṣe báyìí kinní kan máa ṣẹlẹ̀ ló gbé wa dọ́dọ̀ yága hmm. Daniel sọ pé yága ò lè sọ yága pásítọ̀ ẹ̀ sọ pé yága àwọn ah, náà lè sọ̀rùn ẹni yága hmm. ibẹ̀ láti lọ ń ṣe jìgìjìgì ẹ̀fẹ̀ẹ̀fẹ̀ bí kí nǹkan lè dáa a wá mọ̀ pé ó níbi tí èèyàn gbọ́dọ̀ bá dé táìmù tí àwọn èèyàn ń bá mi sọ yẹn àti lọ jìnnà ni mo ṣe sọ pé ó níbi téèyàn máa ń rìn dé kúrò lọ́dọ̀ olúwa tó jẹ́ wípé yóò nira àti padà kì í ṣe pá mọ́tọ́ a máa ti lọ jìnnà jù hmm. ló fi jẹ́ wípé gbogbo èèyàn tó bá dàbí pásítọ̀ Paul oh, níbikíbi ní ayé gbogbo alágbára ni. Mm olóṣèlú ni pásítọ̀ ni akọrin ni wẹ́fà tó bá lòun jẹ́ òpin ẹ̀ náà rí o. Hmm. kò sí béèyàn ṣe lè sọ pé òun fẹ́ wá agbára lọ sọ́dọ̀ èṣù a lè tún májẹ̀mú ṣe ká tún agbára ṣe àmọ́ ẹnìkan ìta kókó aṣọ sí yóò padà fọ́nà ni. tó rí o hmm. èmi náà ni mo wà lẹ́ẹ̀dán fún life imprisonment ewé ń jẹ́ dáa olùsọdà. olùsọ òun tí ẹ ti gbàgbọ́ ń tiẹ̀. àwọn wa the last man standing àánú ni mo tún rí gbà ọ pé mo tún wà ní life imprisonment ẹ ṣeun gan ni alágbára ayé ayé àtàn o ẹ tó bá lónìí hmm, kó mọ̀ pé <laughs> kó sì rọra sí i agbára padà falágbára lẹ̀ ọjọ́kọjọ́ kan bẹ́ẹ̀ ni ìmọ̀lẹ̀ àfonímọ̀lẹ̀ lẹ̀. Hmm ẹ ṣeun ẹ bá mi tọ́jú ọmọ yìí dáadáa tọ́lọ́n ah! bá kọ́ bẹ́ẹ̀ pé a tún máa ríra. Ah! wọ́n ti tún dé àsìkò tó máa ń fún yàn kí n pẹ́. Ah. the mighty Pastor Paul, yẹ́kẹ́ mínísítà, òṣìkà tó fọlọ́run kojú, kí ló wá ṣẹlẹ̀ sí Pastor o? Kò pẹ́ bóyá ẹ ó máa ṣọ́ra o, ti kún kóró. ọlọ́run ò mọ̀ wọ́n ọlọ́run ò mọ̀ wọ́n o ẹ ṣọ́ra ẹ ṣọ́ra ẹ ṣọ́ra. pásítọ̀ ń bọ̀ gẹ́gẹ́ bí mínísítà òṣìkà tó fọlọ́run kojú kí ló wá ṣẹlẹ̀ sí pásítọ̀ pọ́lì o ó pẹ́ bóyá o ẹ ó máa rí pásítọ̀ Paul gẹ́gẹ́ mínísítà òṣìkà tó fọlọ́run bojú kí ló wá ṣẹlẹ̀ sí pásítọ̀ pọ́lì o ó pẹ́ bóyá ṣe ó máa rí. òpin ayé dé bí òpin ayé bá dé oríṣiríṣi la máa rí o ohun tí ò ṣẹlẹ̀ á bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ o oníwàásù èké ayédèrú ìran ni oyè ayé tá a wà yìí ó ń lọ́jọ́ kan. pásítọ̀ Paul gẹ́gẹ́ mínísítà òṣìkà tó fọlọ́run bójú kí ló wá ṣẹlẹ̀ sí pásítọ̀ Paul o ó pẹ́ bóyá ó ẹ ó máa rí pásítọ̀ Paul gẹ́gẹ́ mínísítà òṣìkà tó fọlọ́run bójú kí ló wá ṣẹlẹ̀.